ẹ̀sìn hundred ẹ̀sìn one ten ẹ̀sìn one twenty ẹ̀wà ní masari ọmọ o pẹ̀lú pẹ̀lú àìtọ́ ẹ̀ ní masari ọmọ mọ́mí báwo nínú ṣètò tó lè nì. inú mi dùn ayọ̀ mi kún inú mi dùn ayọ̀ mi kún inú mi dùn o ẹni nínú mi dùn jù inú mi dùn ayọ̀ mi kún. bàbá at eighty ẹ ti pé ọgọ́rin ọdún lónìí bẹ́ẹ̀ni àlàáfíà wà ẹsẹ̀ wà ojú wà ọmọ wà ẹbí wà ara wà kí là ṣírí eléyìí mà kí là ṣírí. Ah. iṣẹ́ ọlọ́run ni o iṣẹ́ èèyàn o kì í ṣe mímọ̀ ṣe mi orí ọ̀fẹ́ ni mo rí gbà fáwọn ọmọ ah. fáwọn ọmọ fáwọn ẹbí ara tí wọ́n pè tètè lélẹ̀ fún yín ah. kí lè fẹ́ sọ fún wọn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ àwọn ọmọ ṣerú ẹ̀ fún wọn ọmọ ọmọ ṣètọ́jú yẹn lọ fún wọn àwọn ẹbí mi náà àwọn àbúrò mi dúró wá gbé gbogbo wọn dúró ẹbí mi lágbára ọlọ́run ọmọ máa ṣerú ẹ̀ fún gbogbo wọn àwọn ọ̀rẹ́ náà dúró gbogbo oníkálukú ló dúró inú mi dùn ayọ̀ mi kú lágbára ọlọ́run àwọn náà aráàánú gbà wọ́n aráàánú gbà. màámi ẹ ti ń jẹun ọmọ báyìí. mo ti jẹ. ó lẹ́nu nǹkan tójú rí o. ẹlẹ́yìn tó ń dúró báyìí ó ní nǹkan tójú rí o. ojú mi rí màá bo. ẹ sọ díẹ̀ fún wa mẹ́mọ̀ mi. ẹ wò ojú mi rí màá bo láti pín ìmọ̀ pé mo lè ṣe é tì nítorí pé ogun yẹn pọ̀ ní kékeré lóríṣiríṣi náà jẹ́ kí n bá lọ léèwé oṣù mẹ́fà máa síìkì gbogbo ẹ̀ lóríṣiríṣi níranran náà jẹ́ kí n lè fi ka púpọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ ọlọ́run sọ pé wọ́n fọwọ́ aago sẹ́yìn ni màá débi tí màá dé ibi tọ́lọ́ ti gbélé fún tó pèsè lẹ̀ mo débẹ̀. mami àwọn òbí tó máa ń fọmọ́ tàfàlà tí wọ́n ò nánà mọ́ bíi ti yín